pé because eh, ìkan náà àwọn ọmọ ìyá wa náà tó bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa wọ́n máa sọ wípé tá a bá sọ pé àwọn bàbá kan ṣe jíjẹ́ àbídíà ní mọ́sálásí torí bíbí àwọn ikọ̀ mọ́sálásí wọn ẹ̀ pé súnà táwa kọ́dà pé mọ́sálásí súnà tí àwa kọ́dà pé tí àwọn ọmọ ìyá bá ti ń dé sáìtì ká mẹ́sọ̀ wípé àwa náà wá bí àwọn mọ́sálásí ṣe fẹ́ wà ní sáìtì ọ̀dọ̀ wa but èyàn lè ti dé sáì kọjá wípé mọ́sálásí kan ti wà níbẹ̀ kéèyàn wá tó lóòótọ́ ní mọ́sálásí ìlọ̀lẹ̀ bẹ̀ tó sì jẹ́ pé mọ́sálásí tí ó wà lẹ̀ bíbíà mọ́sálásí bíbíà ni. ìwà ká máa fi mọ́sálásí lọ́lẹ̀ níbẹ̀ níwọ̀n bàgbà tàbá ti rí pé kò sí mọ́sálásí tó jẹ́ ní òní rárá a darapọ̀ mọ́ àwọn mọ́sálásí tó bá wà nítòsí a máa ṣe àtúnṣe ń bẹ pẹ̀lẹ́kọ̀ títí títí tí wọn ò bá gbà tọ́nà míì bá yọ láti kọ́ nǹkan mi mashallah. Wa alaikum assalam. Àwọn question mi lórí àlàlílá àrùn ẹni tí ó lálàá pé àrùn ìjàmbá ṣẹlẹ̀ sẹ́nìkan bí accident ó ṣẹlẹ̀ sẹ́nìkan ó wá ti torí ẹ̀sọ́ pé tó bá rìn lẹ́nu àrùn èyí tó ń rí ó máa ṣẹlẹ̀ but èyí tí àwọn adé rí ni pé àlágbà mi àwa sọ pé kó ṣe dùá lé lórí ọlọ́run má lè kó yọ lórí ẹ̀ hmm. but onísìn wọ́n sọ pé àlágọ̀ náà tó sọ pé àlágọ̀ pé wọ́n rán mọ oríṣiríṣi ìtàn tí ó jọra wọn tó ẹkùn rẹ̀ wọ́n tún gbé káàkiri rédíò sí mo ní kí ẹ bá mi tún clarify àwọn kìíní náà. bí mo fi yẹ bá lálà tó bá jẹ́ pé tó dáa ni kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà kó ṣe bẹ́ẹ̀ náà ọba lórí dáadáa bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ṣe rọrùn tó bá jẹ́ pààlà tí ò dáa ni kó má sọ fẹ́ni kankan kó dìde ìmọ̀ sáàdì bí tó fi sùn kó tó di kó lálá yẹn kó ṣe tọ́fìlù sí lẹ́ẹ̀mẹ́ta náà kó dẹ̀ yí kó yẹ̀gbẹ́ padà tàbí kó dìde kó lọ ṣàlùwàlà kó múná fúlà ara kan jù wá ìyẹn ló dáa jù pẹ̀lú kó má sọ fẹ́ nìkan àbúrò sọ fẹ́ nìkan lóòdì wípé má jáde má lọ tó o bá wá la fọmọ ìyá rẹ ìbẹ́sìn náà di pé kò dìde kò ṣàdúrà ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí i wọ́n bá wọ̀ tẹ̀sán fún náà kò ṣàdúrà tó bá fẹ́ travel gbogbo àwọn súnẹ̀nì tó yẹ kéèyàn ṣe lójú ọ̀nà kátó lọ sí jọ́nì kó ṣe gbogbo òun yìí hádà wà but ká wá máa nǹkan lérí àlá wípé ọgbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ ṣe á èyàn ṣe ẹ̀kọ́ sí. ilé tí ó bí ọ̀rọ̀ yìí ẹni tí wọ́n wá sọ fún gangan gangan tí wọ́n sọ pé ilé máa ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ tóun náà fẹ́ dúró lórí nǹkan tó sọ pé kó má lọ. bóyá yóò ṣẹlẹ̀ ó fi ra ìsinú ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ló fi ra rẹ̀ sí. Hmm. ẹlẹ́kejì bẹ̀ ṣé kó ṣe dùá kí lọ. kó ṣe dùá kó kó ṣe ó lè yan náà fúnra kó ti dùá kó dẹ̀ gbọ̀nà ibi tí ó lọ kó lọ àwọn ẹlẹ́kejì rẹ̀ ní. masala instance kan ṣẹlẹ̀ sí èmi fún ara mi rí a ní àwọn kan nínú àwọn afáwa ó ti jẹ́ ọlọ́run ọba nípè wọ́n ń pè ní Muhammad Nuruddin èyí dáadáa ni wọ́n wọ́n jáde ní Muslim University Alaka nínú ilé wọn kó tẹ̀ tó di pé wọ́n fi wọ́n sí any school wọ́n kọ́kọ́ jẹ́ kí wọ́n kọ́kọ́ so àwọn láti kékeré báyìí alhamdulillah bó ṣe bá dàgbà nù nínú ẹ̀kọ́ pé èèyàn ti àkọ́kọ́ rí sífọ́tù salat gbọ̀n báyìí pé sífọ́tù salat ó ní ó ní bí wọ́n ṣe máa ṣe yìí ń gbà bóòlù ṣe jẹ́ ó ní wàá mọ̀ létà nílé wa ní Madina a máa ń lọ sọ́dọ̀ ẹni tọkọtìlá yìí a máa ń fún but gbana eh, that was around eighteen seventy eight seventy nine something like that so ló fún wa first cause is sifatu salat mi tiẹ̀ ká òfìsẹ́gbẹ́ kan tí wọ́n bá ti ní Sheikh Muhammad Nasir Al-Albani rahimahullah rahmatulahi sọ ọ̀rọ̀ kan tó yapa sí ti Imam Malik sọ máa ní à ah, níbo síbo Malik Al-Albani níbo síbo gbàgbé yẹn jàre so gbogbo malikiya ibi tó gbé wa dé ń gbà yẹn ọ̀kan nínú àwọn ọmọ yà àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ mú àwọn ẹ̀rí kan mọ́ ní tí wọ́n bá ti ń sọ̀rọ̀ má mú ọ̀rọ̀ Al-Albani wá síbi Al-Albani tó yẹ pé position rẹ̀ yapa sí ti Imam Malik ó ní ah ọba tiẹ̀ ha náà àmọ́ ọmọ rúbù ṣe sí i ọba ṣé ọka ń tó sọ́ṣá báwọn bá ní ah, ọ̀rọ̀ ọmọ ló sọ lóòótọ́ mí ká lóòótọ́ ọmọdé ní nílé so yẹn sí ìkà imam malik rárá ó ó fi rinlẹ̀ ní wípé <laughs> ẹ̀rí ni ká tẹ̀lé ibi láti fi ṣẹ̀sìn kì í ṣe ìfẹ́ nú. àwa aṣáàìdì ó ní wípé ntẹ́yìn ọ̀mà ọ̀tá rẹ̀ lèèyàn máa ń jẹ́ kòtòrò bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan tí èèyàn ó ṣe kódà lórí ìmọ̀. àfáì ọ máa ń ṣe lókìṣánálì á jáde lọ sí gbèríko á lè máa pe àwọn èèyàn sí àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá dúró déédéé a ti wá fix appointment mo dẹ̀ lára pé a ní accident tó yẹ pé accident yẹn ni mo bá lọ àwọn èèyàn náà la sinmi bẹ́ẹ̀ wa alhamdulilah súnà tí ń ó ti ń wọlé ń gbà yẹn ah, kí ni ká ṣe sí kí ni kí n má sọ fún anybody mo bá mo bá yẹn náà fila mo sọ fún àwọn tí wọ́n ti ṣe mistake yẹn sọ fún mi náà wọ́n ní ẹ̀yin náà yẹn náà fila kọ́lá òkú ayọ̀ accident ṣẹlẹ̀ lóòótọ́ but kì í ṣọ̀nà tí kò gbọ́ná tí wá lọ accident ṣẹlẹ̀ lóòótọ́ but kò gbọ́ná tí wá lọ á lọ àbọ̀ kò sí wàhálà kankan so láti ìgbà yẹn ni àwọn ọmọ ìyá tá a jọ wà ń bẹ̀ pé ah ntí kìíní ìfẹ́ kọ́ wa o òun ni tàmásọ̀ bima jaa bihi nabiyuna sallallahu alayhi wa sallam ká dì má ntí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam tó sọ why because nísìn tá a bá lọ ajam ayé àlìkáwà ní ti afáfọ fún wa ibi tó yẹ ká lọ yẹ àníríbẹ̀ lọ iṣẹ́ tó yẹ ká ṣe ń bẹ̀ àníríṣe so kò sí ọ̀nà tí àṣetánì ò lè gbà mú irú àdánwò báyìí wá so kéèyàn wá sọ pé torí pé òun ti lálàá ní tóun lálàá yẹn ó gbọ́dọ̀ ṣe ọmọ ìyá kan kó sínú orú báyìí lánàá ó ní aláwo ni lágbájá mo ní kílẹ̀ rí rẹ̀ òun ò ní kírun lẹ́yìn rẹ̀ láíláí kí ló dé ọlọ́lọ́run fi hàn òun mo ní ṣé ọlọ́run olóhùn lálàá àlá pé aláwo ni ó ní ara òun alágbóná bọ̀dọ̀ òun lálàyé pé ìrìn rẹ̀ ọ̀mọ́ subhanallah kò rọrọ̀ níta lójú ara mẹ́ta lọ kò rí ẹ̀rí kan tó yẹn jú báyìí láti mú láti mú wa àfihàn mọ́ni tó bá kírun lẹ́yìn rẹ̀ tó dẹ́ pé ta tó lọ́ lálàlá ìlòun wò láti fi ṣe òṣùwọ̀n tó dúró lé lórí tó o wà lọ mọ́ṣáláṣí lọ kírun tó ń kírun ní kọ̀rọ̀ yàrá rẹ̀ wọ́n ti o afọ́jú tọ́jú sábẹ́ òyìṣẹ́ náà sọ̀rọ̀ náà rọ́dàlá ọlọ́ọ̀bá ọ sọ pé ọ̀nà méjì sí mọ́ṣáláṣí ibi tí mò ń wá ń gbé ọ̀nà yìí sì wẹ̀ yàtọ̀ sí pé kòtò àti gegele wà ń bẹ̀ àwọn ẹranko búburú wà ń bẹ̀ ṣé. mo lẹ́yìn kí n má wá sí mọ́ṣáláṣí wá kírun tí wọ́n bá pè òjíṣẹ́ náà náà ń sọ fún torí àánú pé orí wí ṣùgbọ́n ń bọ̀ pẹ́yìn dà kó tó di pé ọmọ lọ why you need ebo náà sílá lọ sílá òjíṣẹ́ náà pé padà yìí pé ọ máa ń gbọ́ pé èrùn ó ní bẹ́ẹ̀ ni wà mọ́ṣáláṣí wá kírun so ntọ́ bá fi sọ bá ń fún sallallahu alaihi wasallam rẹ̀dẹ̀lá ánù pé o kọwaa sọ pé òun kírun inú kọ̀rọ̀ yàrá rẹ̀ pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ọ̀lẹ́rì kankan mọ́ṣáláṣí lè wà tó ti rẹ̀ ń ni bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà ó ló mú wa lẹ́yìn ìgbà yìí wọ́n òun personal issues lele. mo ní àkàrò tí màá fún ọ ní di eléyìí wípé ẹni tó jẹ́ wípé ó róṣù ó fojú ara rẹ̀ ní oṣù báyìí ó sọ fún àwọn elétò wọ́n ní àwọn ọ̀gbà oṣù tó rí wọlé kò gbọ́dọ̀ gba àwẹ̀ tí wọ́n bá ti fẹ́nu sí pé ah, a gba àwẹ̀ lónìí o òun gan ò ní gba àwẹ̀ toróṣù tó rí ẹlẹgbẹ́ pé kò rí ni àní gbà wọlé òní ẹ mú ní bẹ́ẹ̀ ni so èyí tí màá sọ fún wọn ni pé irun tó ń kírun yàrá rẹ yẹn kò é sára rẹ ọgbọ́dọ̀ wá síta wá kírun sọ́ọ́ máa kírun níta ni wọ́n mú mọ́ṣáláṣí lọ kírun olóhùn ọmọ wa àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí ntọ́ba yẹ pẹ́pẹ́ sínú akínní rẹ tí ń dọ́ọ́lá mọ́ gbé yẹ síkùn fìyẹn sẹ́gbẹ́ kan mọ́ṣáláṣí ọlọ́run ọba lélẹ̀ ilé ọlọ́run ọba tẹ́ bá ti pèpè ń bẹ̀ ọ̀ dáhùn so tó ń túmọ̀ sí pé yani násù ẹ̀rí ọlọ́run bá sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ báyìí àwọn sàárẹ̀ mú lò báyìí ìta tẹ̀lé àti mú instance wa ìmáàmù láyà àwọn sàárẹ̀ ń kírun lẹ́yìn ìmáàmù tó yẹ pé ó mutí wọ́n wà pé ó mutí bòtó wọ́n pàkíyèsí rẹ̀ wọ́n rẹ̀ ń kí lọ pẹ̀lú rẹ̀ ṣé mo ti fi kún òní kò ti fi kún máa fi kún sọ ọlọ́ọ̀já ọlọ́ọ̀já bọ̀ lọ. àbá wa torí kò tí wọ́n fẹ́ ṣe sí ká fi mọ̀ wípé constituted authority nínú àwùjọ àìtàsí without any reason tí ọba ti mú kófòrò wá bá wa pé á ah, eléyìí kò tí a pa sójú ọ̀nà ọba adéla Allah subhanahu wa ta'ala èyí pàtàkì ní gbogbo ìgbà gbogbo ń tá a bá dẹ̀ ṣe ká mọ lérí ẹ̀ rí ẹ̀sìn kìí ṣe pé ká kírun ká gbá àwẹ̀ ká yọ zàká ká lọ ájì ká ṣíṣe inú ẹ̀sìn kan o gbogbo ń tá a bá ṣe ìjẹ́ kí ọlọ́run ọbọ̀ dá sí òfin bá a ṣe ṣe tá a fi ní ṣíṣe ara ẹ̀sìn ni. lillahi al-'ubudiyyah fi kulli shay' bá a ṣe ṣe gbogbo nǹkan tá a ṣe títí tá a yẹ wọ́sà gbogbo ohun tá a bá ṣe kọ́ tẹ̀lé bí ọlọ́run ọba ṣe fi hàn òjúṣẹ́ náà sílàsílà ara ẹ̀sìn ni tá a bá tá a bá ti ṣe bẹ́ẹ̀ àti yàpá sí tó mú wa. so alala kí ni ká ṣe sí ìnira dé àwọn àkóyọ bó o ní ká ṣe sí ọgbọ́dọ̀ tẹ̀lé sí. òkè ìṣòro dé bó la ṣe kìí ṣe àsìkò kan ò ní wá dé kí àwọn máa sọ pé a ẹ jẹ́ kí n dọ́gbọ́n ìsìn ó ní ọgbọ́n tó o bá ti dá sí i tó bá ti yapa sí tọ́lọ̀ ń bá fi rújì ṣẹ́nà sílá àlọ́sọ́nà ìṣìnà ni èèyàn ní bá dáadáa kó ń bẹ̀ kọ́lọ̀ wọn yà wá yà bẹ́ẹ̀ nà. Assalamu alaikum. Wassalamu warahmatullahi wabarakatuh. ìbéèrè mi ni lórí ọ̀rọ̀ sísà kan. And one new problem pẹ̀lú menstruation she has not menstruated for three years now. now so gbà tí wọ́n lọ sí hospital. ṣúlẹ̀ ṣó ma? no she's in her twenties kò tí ì marry kò dẹ̀ tí ì bímọ. so gbà tí wọ́n lọ sí hospital. kò menstruate rí. wọ́n menstruate rí ah. but for three years now menstruation yẹn kọ́ dédé stop. okay so gbà tí wọ́n lọ sí hospital wọ́n place wọn on um, drugs to help her menstruate. okay nígbà tó ń lo drugs yẹn lọ láàrin ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa rí brownish reddish discharge tí wọ́n rí tẹ́lẹ̀ so wọ́n á fẹ́ mọ̀ bóyá ṣé kí àwọn ṣì máa kírun ni àbí báwo. tó bá ti ń rí nǹkan yẹn kò ní kírun but in deals ni kọ́mọ́ àwọn necessary lóògùn kankan tó bá yẹ kí wọ́n check ẹ̀ kó ara àwọn obìnrin àbí normal ẹ̀ẹ̀kan ní ọdún ni máa ń ṣe menstruation ó dẹ̀ ó dẹ̀ ọmọ rẹ̀ ti ń wọ márùn ní àrí tó yẹ pé ẹ̀kan lọ́dún ni àrí tó yẹ pé ó jù bẹ́ẹ̀ lọ ara àwọn tó yẹ pé wọn èmi ń straight pàpà wọn lè bímọ bó tó bá ti tọwọ́ bò mí tásìkò menstruation yẹn bá ti di ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n bó ti pín kankan jáde ní ilé ọmọ rẹ̀ ọwọ́ abẹ́ kọ́ irú téèmù tó ń bá jẹ́ gbàdúrà pé kèétí ìlọ́lẹ́ ọkọ̀ tá a fi mọ̀ yìí pé bọ́yá Eh, ẹ̀yin ò lè ó lè jẹ́ pé bọ́lá wọn bá ṣe dáńtì ẹ̀ ká má yín díìsì tí ó ṣẹlẹ̀ pé kò menstruate ò necessary mi pé kò ovulate. sáwọn ọgbọ̀n tó náà rẹ̀ àkùsà tó náà. náà mo ní ah, mo bẹ́ẹ̀ ni pé ó ní ah, àwọn ọkọ àtìyàwó kan ó wá ṣe pé ọkọ yẹn ó travel for almost um, six years ìyàwó yẹn ó dẹ̀ ti bímọ kan in short ọmọ yẹn wọ six months kan tó lọ so ìyàwó yẹn ló wá ń take care ọmọ yẹn dó ó ń gbé lọ́dọ̀ àwọn family ọkọ yẹn hmm. now the truth wọn làbí kọ́kọ́ yẹn fẹ́ máa sing in sing. ni pé after she to wait for all those period ni pé bóyá is not that interested again or something like that. kọ́kọ́ kọ́mọ sọmọ ló máa kọ́mọ sọkọ. now, wọ́n á ní pé wọ́n máa kàn yẹn onídàá wọn á fi béèrè pé ọmọ yẹn ṣé ó máa wà lọ́dọ̀ bàbá ẹ̀ ni or because òun ti ń take care for those six years òun máa mú dání tó ń bá ń lọ àbí ìyànjú òun lè ṣe. ibi tí ẹ̀sìn ọmọ ọba ti yanjú nínú méjèèjì lọ́mọ wà tọmọkùnrin yẹn bá ti lọ́kọ mi kò ní kóstódì mọ́ àyàfi tó bá jẹ́ pa àwò wípé ọmọbìnrin yẹn o ẹ̀sìn ó yanjú lọ́dọ̀ tiẹ̀ ẹ agọ̀ ló dà láàmú ntí agọ̀ bí lórí wọn. wọ́n bá ti pátì torí pé ọgọ́rọ̀ ni a máa fi ń sọ wípé àwọn tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ sáwọn ọmọ ẹ̀yà wa tẹ̀blíkì tí wọ́n láwọn ń lọ jáde oṣù mẹ́fà ọdún kan kan kan àwọn tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ sí wọn àwọn tí wọ́n bá dúró lórí mọ́nájì sàlàfíà nìkan ni àwọn tí wò dó lórí mẹ́nájì sàlàfíà a rí nínú àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jáde táwọn láwọn lọ fa gbòòrò wọ́n lọ́dún kan wọ́n lọ́dún méjì wọn ò tiẹ̀ ní sújá obìnrin nílé obìnrin náà máa wò ó pé ó lọ mú nǹkan wá ni òun náà dòdì tá a bá fi lè ta sí àwọn tí wọ́n wá tayé lọ́hùn àwọn tí wọ́n sọ yìí pé tẹ ọlọ́run ọba làwọn ń ṣe bó tiẹ̀ jẹ́ pé kò tẹ̀lé ọ̀nà tó yẹ ẹnìkan ò lẹ́nu láti sọ yí pé wọ́n á sọ pé wọn ò ṣe dáa àfàwọn tí wọ́n bá dúró lójú ọ̀nà sàlàfíà yìí pé bẹ́ẹ̀ bá tiẹ̀ dúró lójú tẹ́ bá jáde ò lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá o ó ní bá a ṣe jáde à á ṣètọ́jú náà kò gbọ́dọ̀ à á tọ́jú ilé kódà bí èèyàn lọ sí hajj kò sí jáde tó tó dandan nínú ẹ̀sìn Islam bí kíni bí jáde hajj kí lọ́lọ́wọ́n bá sọ ká tó jáde ká ṣètò fúnlé àbí bẹ́ẹ̀ kọ́ kò sí káde gbogbo nǹkan tá a bá ṣe nínú ẹ̀sìn òṣùwọ̀n rẹ̀ ti wà lẹ̀ obìnrin tí ọkọ rẹ̀ jáde báwọn tó bá rí pé ara òun ọ̀gbá mọ́ kọ́ lọ sí sheria council kí wọ́n dissolve marriage òun kọ́ lọ fẹ́ ọkọ mi kì í ṣe excuse fún kọ́ wá sọ pé torí pé ọkọ òun jáde kọ́ wá máa dọ́gbọ́n ọgbọ́n ìrànà. lábẹ́ rárá because ẹni tó dúró ọdún mẹ́fà kọ́ wá s'àlàyé bó ní ṣe ń ṣe kọ́ wá ṣàlàyé bó ní ṣe ń ṣe sùúrù ọlọ́run sí ọlọ́run pàṣẹ rẹ̀ kí ẹ lórí ìbàjẹ́ bá lọ́wọ́ ara tí ń ni obìnrin kọ́ sọ fún wípé tú mi lẹ̀ tàbí kọ́ padà wá kọ́ wá bá mi tí ó bá dẹ̀ rí bẹ́ẹ̀ kànáà tí ó fi wá ṣe ní tí ìsìláàmù ọ̀ lọ́wọ́ sí kọ́ lọ sí ṣẹ̀ríà council wọn ó dissolve marriage ẹ̀ kó fi tètè lé lọ́kọ mi ṣùgbọ́n ó ti wá lọ sùn ọdún mẹ́fà ó ti rí mi tọ́ kó náà wọ́kọ̀ tiẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ ni ìbò lọmọ wà ibi tá a bá rí pé ẹ̀sìn ọmọ yanjú ọ̀dọ́ òbí ọmọ tọ́mọ bá ti ní àgbọ́yé ọmọ òtún ìbí tọ́mọ fẹ́ wà ìbò lọ fẹ́ wà but tí ì bá ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀yọ́ ọmọ ni ọ wà tí ó bá sí lọ́dọ̀ ìyá rẹ̀ yóò wà lọ́dọ̀ ìyá àyà ọmọ but èyí tó pàtàkì jù ni wípé ìbò lẹ̀sìn ọmọ yìí ó ti yanjú jù àwọn tí wọ́n lágbóyé tí wọ́n ní ṣe ọmọ lọ́nà ibi tí a bá ti rí èèyàn ibẹ̀ lọ́mọ wà. ìbéèrè mi ni pé ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin brọ́dà kan àti sísá kan so wọ́n ti brọ́dà yẹn propose sí sister, yẹn sister yẹn dẹ̀ accept so wọ́n á ń ṣe ètò sísá yẹn ṣáà ń post brother yẹn pé mọ́ọ̀mù sí ní nàìjíríà pé òun ò ṣe nìka lẹ́yìn wọn pé tí mọ́ọ̀mù bá dé hmm. so mọ́ọ̀mù ẹ̀ ó tún mú àwáwí mi wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ on the long run ṣá ó jẹ́ kí brother yẹn make a lot of preparation àti expenses rẹ̀ pé kò fi bẹ́ẹ̀ easy láti ṣe. kí ni ṣe preparation at experience expenses kí ni ṣe léèlé tó bá yẹ pé brother ni tó lo gbólóhùn brọ́dà fún àjẹpẹ́ tó ẹni tó lágbọ̀ọ́yé ni tó bá lágbọ̀ọ́yé ṣé ọmọ ìyá lóbìnrin ó ní bàbá bẹ́ẹ̀ ni barakallahu fiki ó propose sí ó ní òun gbà kò tí ì sọ di ìyàwó rẹ̀ kò dẹ̀ tí túmọ̀ sí pé báyà yóò rí fẹ́ ṣọ́ọ̀tù sọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ bàbá sísà brother ti dé ọ̀dọ̀ bàbá sísà. bàbá ti lóun fún lọ́mọ. wọn láwọn fún bọ̀ wọ́n wọ́n wọ́n receive ẹ̀ nígbà tí ó wá. so àwọn náà á dúró lórí pé. Yorùbá Haúsá àtàwọn ẹ̀yà Áfíríkà tá a mọ̀ kò sí tó o fẹ́ ṣe tó o bá ti wá wọn lọ wọ́n ó receive rẹ̀ náà kódà bí wọn ò gbà tó o mú wa wọ́n ó receive rẹ̀ náà tó ti yé báyìí nìsín ká má ṣe mistake yẹn wọn ó receive ẹ náà ni pé ah ká má bara wa jẹ. ìwọ nǹkan látọ̀tọ̀ ó ní kan jọ kan bá ń béèrè pé ṣé bíédíà ni ìjáde àbí kì í ṣe bíédíà tó náà wà ní bóyá má sàlá. ọ pàtó náà kó béèrè sẹ́ẹ̀ fún alọ́mọ sẹ́ẹ̀ fún alọ́mọ tọ́láwọ̀ èsì yàn kéèyàn àdẹ̀ ní ṣe àmúrìn ní bèbè tí ò dà ṣe ti fún alọ́mọ kí ọ̀rọ̀ yẹn jáde afúnyin lọ́mọ ṣó ti yé báyìí nísìnyí but àti yọ̀ǹda báyìí ṣùgbọ́n gbogbo kò túmọ̀ sí pé tábà ti ní wọ́n yọ̀ǹda ẹ̀ wọ́n dẹ̀ gba ọmọ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ó di wọ́n ṣètò but ọkùnrin ọmọ yìí pé ìyàwó òun lélẹ̀ wọ́n ti fóun lọ́mọ eléyìí mi nìyí but nísìnyí òun lọ́ba kí wọ́n post o. o ní wọ́n rìsíìfù òun tí wọ́n á rìsíìfù rẹ̀ ẹ́ bẹ́ẹ̀ méjì mẹ́rin márùn-ún ní wa náà tó bá yẹ kó ọmọ wọn ló mú wa báyà ni ọmọ wọn lo yìí ń wò ó wọn wọ́n sọ ni wọ́n le sọ fún yí pé èwo ló ń ṣe o o ti mú kan wá o tún mélèé náà ló ń ṣe ń o mọ́ra àwọn òbí tí wọ́n bá sísà sọ̀rọ̀ bó ṣe jẹ́ pé ọ̀gọ̀rọ̀ brothers gan àwọn náà yanjú torí bó ṣe wà lábàtà lọ́wà ní gbàǹjà káyanjú méjèèjì masala olóhùn rí brother ó introduce ẹ̀ gbogbo ìgbà tó máa ń lọ school yẹn ní gbé lọ ó tún mi wà. brother tó ti mú wá ní ìsìn ti tó méje ń bọ̀ ya ní ibi tó ń tilẹ̀ kírun ìmáàmù tí ó kírun bẹ̀ ó ti jáde skul báyìí ó kàwé ó ṣe gbogbo ẹ̀ nǹkan kan òun ti ń wò kí ló ń wò ìṣesí rẹ̀ ọ̀fẹ́ jọ bíi ti sheik irú èèyàn báyìí lòun fẹ́ fẹ́ ó tún introduce ẹ̀yìn nígbà tí wọ́n sọ fún ọmọ ní wá mọ́sù anti mamsusa ó ti ní mọ́sù látara pé òun ti ń wo eléyìí báyà kàmì kàmì kàmì kàmì kàmì mo nítorí tọ́ba ti ń dà bẹ́ẹ̀ ò ní rí kankan ṣe tí ọ̀yàn dùn bọ̀ báyà torí gbogbo ètò ìsàmpù káì àkáǹtì wọn lọ fẹ́ kọ́ sí. ẹni tó ń gbé ọ tó ń ṣe gbogbo ẹ̀ ó ti kàkún yí pé ó ti fáínà ó ní kí ń láwọn lọ́yẹ̀ mo ní ó ti tòlé ọkọ lọ ẹgbàgbé ẹ̀ nínú má ṣe bá dà tọ́ba fínísì studies rẹ̀ á wà á yin wò torí pé ṣé wọ́n lè má rìn nísìn ó lóun lè má rìn nísìn mo ní kí gbogbo ètò wọn á ṣe ìyá àkáǹtì wọn lọ́kọ́ sí. ó ṣe sọ fún wọn so ó pàtàkì tí wọn bàbá wọn lọ sọ́dọ̀ bàbá bàbá wọn rìsíìfù wọn àtọrọ àwa tọrọ ọmọ yín ni o kí wọn láwọn àfún yín tọ́ba yẹn pé àwọn òbí ni tọ́ yẹ pé wọn ò ṣe tán wọ́n sọ pé tọ̀ àti gbọ́ àwa náà ó ṣèwádìí yín wò àti gbọ́ ibi tí wọ́n bá ti ṣèwádìí wò ó lè lóṣù mẹ́fà ó lè jù bẹ́ẹ̀ lọ àti gbọ́ a fi sígbà báyìí ìgbà báyìí àti fi sígbà báyìí wọn ò tí ì láwọn àti fún un lọ́mọ àti gbọ́ bá ṣe rí àti yọ̀ǹda àti gbà. Ramadan bọ̀ wọ́n ní òkè lè dáná fún ọkọ rẹ ọwọ́ ya wọn sọ pé rárá a sì fẹ́ so igi ní igi wo lẹ́ ń so tó ti ń dáná fọkọ tó ti ẹ ti ń release ẹ ó ti ń lọ dáná ó ti ń ṣe gbogbo ẹ wọn sọ pé ẹsẹ̀ fẹ́ so igi kò make sense nígbà tí yẹn ń fi ẹ̀sìn òfin ẹ̀sìn èèyàn fi ń ṣeré èèyàn fi ń ṣàwàdà gbogbo kọ̀lọ̀fín ara wọn ó ti rí torí pé wọ́n ti sọ pé àwọn fún un lọ́mọ bọ́ọ̀bá adijọ́ tí wọ́n lá tó yẹ kó jẹ́ wòlíì mọ̀ tó yẹ pé ọkọ ló ní responsibility yẹn wọ́n wà á máa ṣe àwàdà zọwọ́ ìtúkà ṣẹ̀yí tún ṣẹ̀yí gbogbo ìta ta lọ ní last Sunday bó ṣe fẹ́ túmọ̀ sí náà wọ́n ti fún ọmọ ya lọ́mọ ó ti ọmọ ti ń lọ sọ́dọ̀ rẹ̀ nǹkan kan wọ́n ní wọ́n pa àwọn àfa àkànjọ wọ́n sọ yí pé àwọn tó ẹ mú sè ẹ bá wa gbé àmàlà bó sí yẹn ní ká jẹun a lọ onímọ̀ ni wọ́n sọ fún apá wa àtẹ̀ǹdì kìí ṣe kínní ọgọ́ra wọn tí wọ́n ń pè lẹ́yìn owó àfàgà wọn ò gbọ́yé wọn mọ tí wọ́n sọ bróda ìgan náà kò kò jọ tó gbọ́yé kó n ṣe sọ yìí kí ló ṣẹlẹ̀. sọ yín kan tó wá ṣẹlẹ̀ ni pé at the long run ṣá so along the line sísan ẹ ti bọ́lá tó bá mọ nǹkan tí ń ṣe wọ́n ẹ post ẹ̀ wọ́n ẹ post ẹ̀ òun máa ń wọ eh, èyàn kí ó kó gọ̀. so ẹ <laughs> eh, àwọn sísan yẹn gba àwọn owó kan lọ́wọ́ brọ́dà yẹn pé àwọn fẹ́ ra house equipment ó wá ra kínní yẹn truly truly wọ́n dìjọ́ lọ rà ní. Uh, trade fair. ibi tí ilé tí ó dé sí. títà yẹn wa kò lọ sí ilé tó máa dé sí in fact ó ti ṣe engagement níbi a week ago. tó gba àwọn kan tí wọ́n rà tó yẹ kó brother yẹn ló fi ra pé wọ́n plan ní pé ilé títà wọn. àwọn ọmọ àwọn ọmọ tí ń jẹ́ engagement. àwọn ọmọ tí ń jẹ́ engagement. bí wọ́n ṣe sọ fún mi nìyẹn pé ó ti ṣe engagement. so in essence ọ̀dọ̀ new brother yẹn ló ń kó lọ so question tí mo máa fẹ́ bẹ̀rẹ̀ lábẹ́ bẹ̀rẹ̀ ni pé brother yẹn ọ̀rẹ́ ti tèmi ni wípé ìgbà tó sọ fún mi wọ́n sọ wípé kó sàá kó ṣe sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó ti lọ bá ẹlòmíì then gbogbo access brother yẹn tó wà lọ́wọ́ ẹ̀ ó tún á kó lọ sílé ẹni yẹn so mo ṣàṣọ mi pé kí yẹn ṣe sùúrù pé tó bá lè foríjì kó foríjì bọ̀ kó má pariwo nǹkan kan kó má gbé nǹkan máa ṣẹlẹ̀ lẹ́yìn wàhálà yẹn máa dé sí lórí tí ò dẹ̀ ṣe nǹkan kan tó yẹ pọ́rọ̀ lásán ni. ìgbẹ̀yìn ìgbẹ̀yìn àgọ̀ òlélẹ̀ sórí ntàláìmọ̀ kan fi ń ṣe ara rẹ̀ ọ̀pọ̀ ju ti fi ń ṣe ni ẹlẹ́ni lọ. taking for an instance brother ṣe kíkpà sí sister sister ni òun ó gbọ́ yé ó ní òun gbà but kọ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn òun bàbá òun ti jáde láyé but ọ̀nkù òun ọ̀ìwà wọ́n débẹ̀ ọ̀nkù ni ṣé ẹni tó fẹ́ fẹ́ nì ó ní bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀mẹ́ta ó bẹ́ẹ̀ ó ayọ̀ǹda wọ́n dẹ̀ ṣàdúrà wọ́n ṣe gbogbo ẹ̀ owó ẹ̀yàn tí wọ́n lọ but ṣáàmà ọgọ́rọ̀ wọ́n ti fira wọn sínú ìgbèkùn ìgbèkùn kí ni ìgbèkùn ẹgbẹ́ pé nínú ẹgbẹ́ wa o báyìí là ṣe ṣe nínú ẹgbẹ́ wọn tí ìbá ṣe wípé àáfẹ́ ẹgbẹ́ ó dúró ọmọ tí wọ́n fẹ́ fẹ́ òun náà dúró àwọn òbí ọmọ àti wọ́n sọ sọ pé ṣé ẹ ti fi fún a ti fi fún un ṣé ẹ ti gbà a ti gbà tí wọ́n bá ti ṣèyùn igi ò tí sí bẹ́ẹ̀. ara ni ọmọ ìyá lóbìnrin ara ni ọmọ ìyá lọ́kùnrin gbogbo àwọn méjèèjì wọ́n ti bàlágà wọ́n ti kọjá wọ́n ti wọ́n ti fẹ́ gbó sí àpọn. gbàtọ́ wa bá mi ó ṣàlàyé tó ṣẹlẹ̀ nígbà táwọn lọ sí ilé òbí àwọn ọmọ yìí mo ní kí ló tún wá kù ó ní ẹ ibi tó rìn sí mo ní bo ló rìn sí ó sọ gbogbo ẹ wọ́n rán wọn rán báyìí ó ní ibi tó rìn sí wọ́n ní igi ò tí so àfi táwọn ọmọ mo ní torí pé wọ́n rí pé ó gọ̀ ni ó ní báwo ni kó wọn ṣe ṣe ibi tá à ń ti ń sọ̀rọ̀ olórí ẹgbẹ́ òde ọwọ́ mi wá òun á sọ fún mi pé shake shake shake ẹni tó ń wí lò wọ́n ní kí lọ́ọ́ fẹ́ kí n ṣe sí kí lọ́ọ́ fẹ́ kí n ṣe sí sísà gan-an òun náà wà around òun wà lọ́dọ̀ wà fún mi nínú ilé bí yẹn wọn ahad báyìí náà ni lẹ́yìn gbàtà parí halkọ fine mo bá ní ok jókòó olórí ẹgbẹ́ jókòó náà jókòó mo ní salamu alaykum tí ọmọ rẹ tí mo bá ní interest tí mo bá wá wá tí mo ní mo ní interest ọmọ rẹ yìí tó ló ti yọ̀ǹda kí ló túmọ̀ sí ah, wọ́n ní bẹ́ẹ̀ ṣe fi kọ́ àwọn ní igi nú igi ti sọ n tó sọ ẹni tí a ń sọ̀rọ̀ òun náà lójú kọ́ wọ́n ní ok so gbọ́ kọ̀tà kó ń tó sọ ìwọ lọ gbọ́n o no problem ẹ lọ pe sísá wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yọjọ́ kù mo ní níta sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ ká repeat níṣẹ́jú ọmọ ẹ̀yà wa á repeat ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ mo ní kí wọ́n á ló jẹ́ sí sí ẹni ìsìn ó ní ìyàwó òun mo ní àǹtí kí ni arákùnrin ọlọ́kọ òun ni ó ní ló dàrú tó ní wọ̀n náà mo ní kí lẹ̀ wá ń ṣe. n tó wọ́ kínní yìí ni wípé ńgbà tí wọ́n sọ yí pé àwọn fún ẹ lọ́mọ tó o bá ti fọwọ́ kọ lọ́rùn tó o sọ fún bàbá ọmọ pé ẹ ṣàdúrà fún wa kò ní rú anybody lójú ń bẹ̀ mọ́ kò ní rú ọmọbìnrin lójú kò ní rú wọn náà lójú tí ọba ti ẹ̀ gbọ́ yé ó ti mọ̀ pé ah, ó ti dùn báyìí ó yẹ ṣàdúrà fún wa. àkírá wọ́n wá kó ń bẹ̀ yẹn wọ́n jọ wọ mọ́tò kan náà ó ní kọ́ńtò di pé wọ́n wá òun <laughs> wá mọ́tò ọmọbìnrin jókòó sẹ́yìn wọ́n ń ṣàfọ́ dírìfì wọ́n á jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí àtẹlẹ́ntọ́ àmọ́tò wọ́n á fọwọ́ kọ ọlọ́run gbọ́ àwọn adélé tó dára ọjọ́ kejì wọ́n á pè ní sheik rákìlákẹ́ wọ́n ní màlá ẹ̀ expect wọ́n ti ṣe afdo bàbá wọn ní ok wọ́n receive yín ẹ fún wa lọ́mọ wọ́n ní ẹ fún yín lọ́mọ àti fún àti yọ̀ǹda àti mọ̀ ọ́ dẹ̀ fà lọ́wọ́ tọ́ọ̀ bá lẹ́tọ̀ sí ọ̀fọ̀ ọkàn ẹ́ tọ́ọ̀ bá lẹ́tọ̀ sí onífọ̀ ọkàn náà ọ̀pẹ ẹ bá ẹ ṣàdúrà fún wa wọn náà ní àwọn ò tí ì fún ọ ọ ṣẹlẹ̀ sí wa kò tí ì pẹ́ ọmọ ẹ̀yà wa ṣe bẹ́ẹ̀ bàbá wa pè é pé sinẹ́ ló ṣe o ntí mo kàn sọ ni wípé kọ́ ọmọ wa bí kọ́ ọmọ wa rẹ́gúlálẹ̀ kọ́ ọmọ ṣe kíní kọ́ ọmọ ṣe gbogbo ẹ̀ ntí sọ wípé ó ti yá o nǹkan kan mọ́ ni ẹ̀jẹ̀ á lọ ẹ̀já lọ kí wọn yí pé wọ́n ṣe bóyá torí ipá àti ìlọ kí wọn yí. bàbá ní mo kàn tijú pé àwọn tí wọ́n wá mo sọ pé mo fún lọ́mọ nǹkan kan mo ní àyè tijú rẹ o mo mú hadith yẹn wá àwọn ìfi nǹkan báyìí ṣeré ẹ ti fún lọ́mọ ẹ ti ṣe gbogbo ọ̀dà sẹ́yìn fún mọ́lẹ̀ ń sọ wọ́n ní àwọn sọ bẹ́ẹ̀. àwọn sọ bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe rí nu nǹkan ti ìlúrú ti dàpọ̀ mọ́ ṣàpàdé bíi pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ké gan ọ̀gbọ́yé nísìn kó ṣe tauba kó ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfa ó ti ó ti kó èrè àìmọ̀kan ó ti jẹ àmọ́pọ̀mọ̀pọ̀mọ̀ ètè tí kò bá yọ̀ǹda gbogbo ohun tó rà ṣó rà fún un wípé òun bùn ún ni àbọ̀rà wípé tí màá máa lò tọmọbìnrin yẹn bá wọlé ni kó ṣe istifsari yun gangan lọ́kàn ara rẹ̀ tó bá yẹ pé ọ̀rà pé tí màá máa lò ní tọmọbìnrin yẹn bá wọlé kó béèrè lọ́wọ́ ọmọbìnrin máa dá nǹkan mi padà fún mi gbá rárá mo rà á ní fún un torí pé téèyàn bá ń ti tọkùnrin bá ti ń fẹ́ fẹ́ obìnrin kò sí tí ò ní sọ pé wọ́n ṣe láti fi impress ẹ̀ ẹ̀yìn orókónù ọlọ́run ọba kọsán fún kó di fún kó di fún bòmí. Now. Number seven. Alaikum salam. Jazakumullahu khairan. Wa antum ìbéèrè mi ni lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí. mọ́ṣáláṣí tó já sí wípé ọ̀rọ̀ second jọmọ wọn ò gbọ́ yé bẹ́ẹ̀ni wọn ò tiẹ̀ nímọ̀ pa ó first jọmọ àbò second jọmọ kọ́ṣà àti kírun ní tiwọn. bẹ́ẹ̀ni Awa pè wọ́n sí àkíyèsí pé. adé pé wọn ò ní imam ratib. wọ́n ní. ok àwa pè wọ́n sí àkíyèsí àwòkọ́ tó salat. wọ́n wá sọ pé báwọn bàbá wa ti ń kí náà làwọn ọmọ máa ṣe máa kí lọ. bẹ́ẹ̀ni so lẹ́yìn ìgbà yẹn wọ́n wá ní pé àwọn òdẹ fẹ́ kí sẹ́ kéèyàn kọ́kọ́ wá kí ìjẹ̀mọ́ lẹ́yìn ìgbà táwọn bá ti kírun tán. nà wọn yẹ kírun sásìkò. wọn yẹ kí àwọn ọ̀run míì sásìkò. nà bí subhi bí asiri. àsìkò wọn yẹn kí subhi. subhi wọn kì ní five past four. four. five ah astaghfirullah as subhi wọn kì ní ten past ten to six ten to six ṣubú ti wọlé nísìn. nísìn so ṣubú ti wọlé nísìn. now asiri ti wọlé nísìn before four so by four asiri yẹn bá can sí nísìn ó wà òkè. four bẹ́ẹ̀ ní four ní sọ ti wà òkè. Jazakumullahu khairan. now tó bá wá jẹ́ àwọn àsìkò tó bá wá jẹ́ àwọn àsìkò tí wọn change ẹ̀ ọ́ permanent lásìkò before Ramadan Now, four náà ni láwọn ìgbà tó jẹ́ pé twenty past four ni four náà so tó bá táwọn àsìkò yẹn bá tún wá jẹyọ hmm. pẹ̀lú gbólóhùn tí wọ́n ti sọ kalẹ̀ nísìn wípé àwọn ò fẹ́ jọmọ mi àwa wá wòye sí pé ok káwa lọ sí mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tó bá kí tiwọn tán káàkiri ní individual tọmọ ẹni tí ò wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ṣáláṣí tó bá wá tó wá jọ ìnìkan nu wa tí wọ́n wá fẹ́ gbé wọn jáde kó nu mọ́ṣáláṣí ìhà wo ni ká kọ sí. ẹ bẹ̀ wọ̀n ẹ bẹ̀rẹ̀ ẹ ṣàlàyé fún wọn ẹni tó wá jọ yẹn kì í ṣe pé wá kí irun jàmá kejì but ẹni ẹ ọmọ ni torí bí wọ́n ṣe máa ń ṣe níbòmí but ẹni dákẹ́ ẹ yìí máa ṣàlàyé fún wọn pẹ̀lú hikma wal mau'izati hasan ẹ yìí máa ṣàlàyé fún wọn gbogbo wa náà àríbá ìtẹ́lẹ̀ àwa gan kì í ṣe pé bá a ṣe gbọ́ yín ní plẹ̀ bọ̀ torí wípé àwọn tí wọ́n ń pè wá wọn ò dákẹ́ àwa náà ò lè gbàgbọ́ ya ẹ̀yin náà ò ní dákẹ́ ok mọ́gìrì wọ́n ti sí seven tẹ́lẹ̀ ṣé tí ààwẹ̀ bá dé tí seven ò bá lù wọ́n sọ pé òun àwọn ò ní ṣìnà tó ń túmọ̀ sí wípé àsìkò ń change nù kẹ́ máa fi yé wọn bẹ́ẹ̀ kódà níbi tí ọlọ́run ti mú ẹ̀sìn wa gan wọ́n ń change àsìkò ẹ fà wọn timetable sí hàn wọ́n ọlọ́run bá dẹ̀ ti kẹwàá nísìn kò síbi téèyàn wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé nísìn tí àti ní timing ó ṣaago ni ó ṣe program ni tí ó fi hàn á wípé ìgbà báyìí lásìkò òkun níbi báyìí níbi báyìí níbi báyìí hátà àwọn tí wọ́n ní blackberry pẹ̀mpẹ̀ gẹ́gẹ́ bá ti install mk solati. ibi tí wọ́n wà nísìn téèyàn bá ti kó lẹ́gbẹ́dá tó ti kó nbí títàmù yẹn bá ti change yóò sọ ní pé ó ti lé ìṣẹ́jú kan kún ó ti lé sẹ́kọ̀ndì mélòó kún tẹ́ ẹ̀ bá kún bí tọ́ lọ sí lẹ́kí gbogbo bí táàbà yóò ti ṣàlàyé rẹ̀ níṣẹ́ pé ibi tó wà yìí àsìkò oorun bẹ̀ ni tí ọlọ́run bá bá fi ṣe yìí ní rọrùn tá a bá wá láàní tẹ̀lé nígbà tó yẹ pé à ń ṣe àìmoore sí ọba adẹ́dà ni. ibi tá a wá fọ̀rọ̀ sí ni pé àwọn timing ètò ní timing sọ láti yẹn ibẹ̀ lọ́wọ́ sọ pé ká gẹ̀ẹ́tì yẹn ṣùgbọ́n àwọn wa mọ èyí tó ń fini lọ́kàn balẹ̀ nínú àwọn aago ní time of salat. èèyàn máa ṣègbìyànjú àti ṣó àsìkò òun ni bó ṣe wá nípìnlẹ̀ mi téèyàn bá láago yẹn gan èèyàn ó sì máa ṣọ torí aago lè ṣe mistake gbà mí so ló fi jẹ́ pé gbogbo gbà eh, olóyin màrúfù olóyin nurudin ẹlẹ́jà bàbá àjẹ̀bù ahmed shitu àti gbogbo wọn báyìí a máa ń sọ fún wọn gbogbo ìgbà kí a máa cross check táìmù fọ́jú àti táìmù sọ̀látọ̀lá ọ̀sán igbó ní zawal ṣẹlẹ̀ káfí máa ń tá a fi kún a máa ń cross check yẹn ní gbogbo ìgbà aago wà lóòótọ́ bọ̀ láti fi wò ó ṣé ó ó mú àbí ó because aago gan Time to give ní Makka ní Madina sheikh na sheikh abdulaziz mubarak rahimahullah rahmatu wasa wọ́n sọ pé àṣùbà kẹ́ fi twenty minutes ní ntaago yẹn sọ but tó o bá lo American method tó bá yẹ pé ibẹ̀ ló gbé kínní setting aago yẹn sí àti fi twenty minutes yẹn kún yẹn ní necessary tó bá ti fi kún bá yóò ti set ara rẹ̀ tó bá ti gbé sí American method nítorí wàá rí bẹ́ẹ̀ ní Egyptian method World Muslim League method wọ́n sọ gbogbo ẹ̀ síbẹ̀ báyìí tó bá ti gbé sí American method yẹn yóò normalize ẹ̀ fúnra rẹ̀ débi pé àsìkò tó sọ yìí pé fájìrì ọyọ yẹn tó bá lè dúró tó máa ń wò báyìí ó máa láti fẹ́jẹ̀ tó máa yọ báyìí ọlọ́mọ fi eyín tó tí asiri náà yọkàn gbogbo ogun báwọn àjẹbẹ́ ní Sheikh Abdulaziz mumba sọ̀rọ̀ himalaya ọlọ́mọ tó wá sáà wípé àṣùbà wọ́n fi twenty minutes kún ntaagun yẹn sọ zoho fifteen minutes asr ten minutes magrib bi ten minutes náà ìṣá kan bi fi fifteen minutes kún ní Madina wọ́n máa elongate ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n máa jẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní Madina kọ́kàn fi balẹ̀ dáadáa so téèyàn bá lo téèyàn bá fi ibi sẹ́tìyàn tó yẹ pé American method lèyàn fi si ó máa ń kò ní nídìí àfikún yẹn mọ́ but ètò pàtàkì jù ní wípé a máa kọ́ sẹ́kẹ̀ gbogbo gbà láti ti fi rí wípé ó bọ́ sípò kọ́ yí ọba adẹ́dà kọ́mọ́dàlú aláya náà kọjá kábàá níbi tó lérè زور جدا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد